ó dín dín ọba lẹ́yìn pè ní akọ́jà máa lé ẹ kúrò mẹ́fà bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ni èdè àpàtẹ o. tó bá lè jẹ́ kó wúlò tán ni kí kúkú dìde kó wá jókòó síbẹ̀. ọlọ́sà máa kọ̀ díẹ̀ ìmọ̀ ṣe sí wa. gbogbo wa la mọ̀ pé nǹkan tí ìyọba bá ti sọ fún kábíyèsí ní kábíyèsí ń fún síta. abájọ tẹ fi fẹ́ fi tipa wọlé ọlá ẹ fẹ́ sọ bàdí èkìsá yín dìbàdí àrùn ẹ̀yin tí wá ti ń jẹ egun ẹ fẹ́ jó mọ̀ jẹran ọ̀gbẹ́. àgbá òfìfo ni mo ń dún tẹ́lẹ̀ tó bá ti lóminú yóò jókòó lẹ́yìn tí ò sí tí ò pariwo. ẹ̀mí mi kọ́ tẹ̀ sùn. kábíyèsí ṣé mo lè purọ́ ni. ìyọba mo mọ ohun tí mo lè ṣe fún adéoyè. kábíyèsí ìwọ làṣẹ wà lẹ́nu ẹ. ẹnikẹ́ni ò gbọdọ̀ jáde kúrò nínú pálásì. má jẹ́ kán gbóhùn wa o ẹni tó wọ̀n bá tàbí tí ò bá níṣòro ohun tó bá sọ̀rọ̀ wọ́n máa gbóhùn ẹ̀ tẹ́lẹ̀ ni ṣé gbọ́dọ̀ rẹ̀ yín ni mo jẹ́ bàbá ọkọ mi dẹ̀ lè jẹ́ ó kàn mí ni kí n gbóúnjẹ wá fún ilé mi. àmọ́ sórí ọkọ rẹ̀ hàn ètò fún ọ ló ń dọ́gba yẹ́ yìí òun ti ń jẹ́ tọmọ ẹ̀yọ́ kúrò mẹ́wọ̀n. aṣọ tí ìpè mi bá bọ́ sílẹ̀ kò sí bàbá ńlá ẹni tó lè wọ̀. fọkàn ẹ balẹ̀ o ò níbì kankan lọ láàfin. tẹ́kí sọ fún ẹ serious matter la ń treat kò ń ṣe àsìkò tó gbọ́dọ̀ máa fi fóònù play game tàbí kó lọ sórí whatsapp nílé wáì. tí mo lọ láṣẹ ìlú tí wàá jẹ́ màámi lò fàṣẹ sílẹ̀ mi kó kàn máa pàṣẹ sílẹ̀ lórí sáré gbogbo gbà. mo yẹ bọ́ ba lọ́la